اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حبه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم Tẹ̀síwájú nínú àlàyé sáàbọ̀ àti tẹ̀síwájú níbi àlàyé sáàbọ̀ nínú sọ́ọ̀ aya ọ̀kùnrin ní àádọ́rùn ìrà nine aya twenty one nínú sọ́ọ̀tù tọ́lá ọlọ́ọ̀kì ọlọ́ àwọn náà láì bá àyè wà. أعوذ بالله من الشيطان الرجيم ليس أن الدعاء ولا على الأرض ولا على الذين لا يؤمنون فعلى المحسنين المنكرين والله غفور أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رغبا إذ يرى إن الله رغبا بابا اللهم ما على المحسنين من سبب الدعاية ليس على الكفار استثمار ولا إبلاء ولا على الله بل يسلم هو على علم ولا الذين لا يجدون من يمسكون أو يمسكون لكن that children know how to special community get more and more which is hard. Ìdá sọ̀rọ̀ ìlà wà òkúrì. Ìgbà tó ṣe ń pè bàbá sọ ó pa àbójútó ọ̀nà wọn tàbí tó bá ẹ̀lẹ́ṣẹ̀ wọn. Tó bá ti jẹ́ bí wọ́n ṣòdodo sọ́dọ̀ àtàlẹ́bí lérí ẹ̀, èyí ṣe wọ́n tàbí kẹ́wọ́ ما على المؤمنين من سبيل ما من سبيل على المؤمنين كرسيا الباوي تكون وعمل من أقامه المشيرين أو يجي المشيرين أو يتبعي القرآن على أمور nínú àwọn àgbóyẹwà nínú ọ̀rọ̀ àdẹ́bíwà Muhammad صلى الله عليه وآله وسلم nínú èsì tó pọ̀ mú mọ̀lẹ́gbà jùlọ lérí nínú àti ìlú gbajúmọ̀ sáńpé ní àdéhùn jìnnìlé nígbà tí mọ̀lẹ́gbà jìnnìlé ń béèrè lọ́wọ́ àmọ́bí fún pàṣẹ ní àyẹ̀kẹ́ sáàrì sọ fún mi kí ń jẹ́ ìsáàrì dáadáa فلبه أن تعبد الله كأنك تراه ثم لتمسره يكفونك فإن لم تكن تراه فمجعها فإنه يراك هو Àwọn ìtumọ̀ rẹ̀ nínú ìtumọ̀ rẹ̀ orí pé àlẹ́mọ́ sí àlẹ́mọ́ sí olùṣe rere pẹ̀lú àlàyé àtẹ́sí yóò jẹ́ ààbí olùsí lọ. Ìdábá ní àpò ọjọ́ ìlú ààbìdá, láti àpò mọ́ ìná àbàdá, gbogbo ẹni tí ò bá ti jẹ́ olùsí lọ kò lè jẹ́ mìírí láyé. Ká ẹni ó ló jẹ́, ká ìná máa káàrà ẹni yóò sí ìbá jẹ́ tí ó bá ti máa ń lọ kò lè jẹ́ kí ni olóògbò ìṣèlú láyé a ń ṣàlàyé àlẹ́ àádìdù olùsìnlọ kí là pè ní ìbáradà ó tilẹ̀ jẹ́ wípé nínú àwọn àpá tó sọ̀rọ̀ nípa ìbáradà èyí tó kú ọ̀rọ̀ nínú dáadáa nípa ìbádà lọ́rọ̀ tí ṣéfìlì Islam ibùdó tẹ́lẹ̀yà pẹ̀lú ọmọ ọ̀nà táwọn àgbà tó sọ pé àwọn ìbádà wà nípọn jáàmì ọ̀run ní kó lè máa yọ ìpò ọlọ́ọ̀wọ̀ ẹ̀rọ ó ní ìsmọ́ ọ̀rọ̀ kíláàsì ọ̀rọ̀ orúkọ jáàmì àwọn ìsmọ̀n jáàmì fún collective noun ọ̀rọ̀ orúkọ alákòónú ni lèkólè máa yọ ìpòrò lọ́rù tó kó sínú gbogbo kátọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí mìnàlẹ̀rẹ̀ ìsìnkọ́ nínú àdíọ́kàn wàlà àtúwárù àti nípa pẹ̀lú òwú lẹ́nu níbi àmọ́ wàlà àkùrán àti nípa ṣèlíṣẹ́. ẹ rí pé lánàá nígbà tá a fẹ́ dákọ̀ báadà kí la pè lórí ìbáadà ìrun kíkí ṣùgbọ́n àṣàlàyé púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìdí ń yìí yóò jẹ́ káwá mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ máa sọ láti yẹn òjòwò ilé ìrò ní ọ̀gá gbogbo tí jẹ́ ìjọsìn. ìmáàdà kún nẹ́ta níkà èé ṣe táà fi wí bẹ́ẹ̀ ẹlọ́wọ́ oríkì yẹn sọ́pẹ̀ ní definition ìbáadà ìfún jámẹ̀rọ ikú lè máa yọ ikú lọ orúkọ orúkọ gbogbo tọ́lọ̀ nífẹ̀ẹ́ kílẹ̀ ìfọ́lọ̀ nífẹ̀ẹ́ sínú kíkí anábìwá mú bá alẹ́ ìsànlá gbà tí ń bọ̀ láti ìlú mìíràn òun àtàwọn ẹbí ẹ̀ lẹ́yìn tó bá àsálà fẹ́mi ara rẹ̀ kúrò ní ìlú ní ní ìlú mísọ́ ìyẹn ní egypt ìgbà tí ń bọ̀ nínú súrọ́tù tọ́ ha súrà ogún nínú Al-Qur'an ọlọ́run bá lè kí ọlá ó pe àníbì wọn bá àkóso fún wa jẹ́ká òwúrọ̀ náírà ẹlẹ́ẹ̀kẹsàn lọ́la 20 àyà 9 wàhálà àtàkà. Àwọn ní ìjọ́ ti dé wá bá ṣé kò sí ìwà bá ọ ní ìròyìn mú bá nà. ìjọba nígbà tó rí iná gan-an. ó wá sọ fáwọn ará ilé rẹ̀ jẹ́ jọ́pọ̀ jọ náà. ẹ dúró ní ìlú Dájúdájú èmi àrẹ́sùlẹ̀ ọmọ iná kan. Àhẹ́ ni àrẹ́ ìgbòmí ẹ̀kùn. Láàárín bóyá ẹni yóò lè mú wá fún yín bẹ́ẹ̀. Ìkọ́dọ̀ òkun náà sáà ẹ̀yìn àyẹ̀ Àlọ́bí Mọ́ta, ó wà ti gbá ní àwọn ẹbí ẹ̀, kí ní ìsìn tó fi jọ́ àtàwọn ẹbí ẹ̀, ìlú tó lọ, ó bá ẹnìkan pàdé ní Mẹ̀díyàn, ọ̀rọ̀ pín sí méjì lé díẹ̀, lọ́dọ̀ àwọn akọ́ọ̀tù tẹ̀sí èyí tó gbajúmọ̀ lérí àwọn àwọn ènìyàn ó ní wípé ànábì ọlọ́run kan ní olùgbé níbẹ̀ olùmú sábá tó bí àwọn ọmọ obìnrin méjì láti gbọ́dọ̀ tẹ̀sí ṣùgbọ́n apákejì náà àwọn àbá onítẹ̀sí ní dé rárá kìí ṣàtàkì ẹni ẹni rí kan ní náà tó sọ bẹ́ẹ̀ ní ṣíkà wọn ọ̀rọ̀ tó lè ìlà màáàrin kùrán orúkọ tó pé tó lókè a the meaning of Quran. Dídá àbẹ̀hán làákàyè padà ìlànà àárín Quran sí àwọn ìtumọ̀ àyà Quran. Àlẹ́bì tí wọ́n sọ pé wọ́n bá bá nínú ìyá àkílórú tó gba ní wọ́n lẹ́nu àwọn àkílórú bẹ̀rẹ̀. Kèjì náà, àárúnà àfihàn. ẹ̀yọ́ ní ìgbọ́gbà ní ẹ̀yìn ọ̀pẹ̀ sí ṣídù ní igbó àbá ìgbọ́ ẹ̀yìn ẹ̀rọ na ẹ̀yà wọ́n náà sí ìlọ́pẹ̀ sí ìrì dáadáa kò ní ìgbọ́gbà lọ́dún mọ́sá àti àwọn ọmọ obìnrin ààrẹ nìkan bí wàhálà ọ̀lẹ́rọ̀ kọ rẹ̀ ní gbádà ní gbogbo tààrà ní wọ́n tó ọ̀lẹ́rọ̀ kọ ẹni rẹ̀ àtànàbù ìgbọ́n padà sọ́kùn ní hmm? ìdílẹ́kọ̀ọ́ ilé rárá àtúnmọ̀dáàtọ̀ àwọn mọ̀ Zìlìkígbì kọ́, Àyúbù kọ́, ẹ́ nínú àwọn tí ọlọ́run sọ ní Kùránì pé òun pa àwọn èèyàn wọn rẹ̀ nítorí pé wọn gbàgbọ́ kò lè kó ìlẹ̀ àbá wà náà tọ́lọ̀ ló pa ìjọ rẹ̀. Àwọn tí wọ́n máa dáná fún. Ẹ́ ṣùháì orí ẹ̀pẹ́ anábì ṣùháì ó yẹ ká mọ̀ bá fi ọpọlọ náà sí ìpẹ́lú ká mọ̀ sọ anábì wa ṣùháì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àpá oníṣẹ́sì wọ́n sọ pé òní mú pápá pàdé nílùú ìlú ìyá pé àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ obìnrin méjèèjì nìyí ìjẹ́ká lọ rẹ̀ ìdílá tọ́pa tẹ́lẹ̀ ìlú lọ́pàá nígbà tí wọ́n gbá tó tágbò ní mẹ́sọ́ látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́mì kan kú nínú àwọn gbogbo nínú àwọn ará mẹ́sọ́ ó ti fi kan tó wọ́n bá párin ṣùgbọ́n gbà tó dédú nì wọ́n ló bá nàbí ọlọ́run jẹ́ ṣọ́rin ṣùgbọ́n fọ́sán náà bà fún bẹ́ẹ̀ sí ni rárá ẹni yẹn ní ire ní kìí ṣàtúnṣe ṣọ́rin ìlú bá bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ṣá ó fẹ́ ìyàwó ń bẹ̀ ó fẹ́ ọ̀sán nínú àwọn ọmọ rẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìjọba ìgbà tí wọ́n ń padà bọ̀ nítorí ìyàwó rẹ̀ yẹn àwọn akóńtẹ̀ sí ní pé ìyàwó sábàá pé ìyàwó yẹn ti wá lóyún sínú ohun ló fi sọ ń bí wípé fàkọ́ọ̀lá lè áhùnlìdí tí ó sọ fún àwọn ará ilé rẹ̀ yẹn ìyàwó yẹn àtòyí tó ṣúrú sínú ìyẹn ló fi ní áhàdì tí wọn kàbẹ́ tó fẹ́ jù mo rò kó díẹ̀ ohun kúkú ẹsẹ̀ kí ni ẹ̀dùn oníbi ìní ààrẹ orí iná kan gbogbo wọn ló kùkù ni wọn lọ wọn á ti dé iná láàrin ọdún ìrìn àwọn ọmọ ìgbọ́n bóyá màá mú òkú náà kan wá ń bẹ̀ ẹ̀bùn gbóná bọ́ní kòrò lórí tó ti iná tó ti pa náà. Lọ́wọ́ ẹ́ kí ló máa dá máa rẹ̀ lórí ìgbà. Ó yá máa fi rí ìtọ́sọ́nà kan níbi kí ni ìsinmi iná. Kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀? Tí ẹ bá ronú jìnà jinlẹ̀ tó sọ pé òun lè wí òun ó rí ìtọ́sọ́nà kan sí iná. Ìdí àkọ́kọ́ ni pé ṣé iná lè dára rẹ̀ dá síbẹ̀? Ṣó lè dédé máa jù? Ó súnmọ́ kó jẹ́ pé ẹnìkan ló dá iná yẹn tó ń bá débẹ̀ òun lè rí ìtọ́sọ́nà lọ́dọ̀ rẹ̀ tí ó ti wò títí ń bọ̀ tàbọ́nà títí ń lọ. Tàbó tún lè rí nǹkan ní ìgbọ́lọ́dọ̀ ẹni náà. Tẹ̀kọ́lúwé yóò ó lè gún ná tàbí kò rí ìtọ́sọ́nà mí ń bẹ̀. Bàbá ń bẹ̀ síwájú kí ló ṣẹlẹ̀. Ọlọ́run Fọ́làmọ́ àgbà àríbà tó wá débẹ̀ fà látara tó sọ yẹn, ó wá ń kọ iná náà lọ, fọ́làmọ́ àgbà àríbà tó wá débẹ̀ iná náà lòdìyà. pé, ta ló pé, lọ́lá mùsàmọ́ àlẹ́dókò. Àlẹ́dókò. Ya Musa. Ìrẹ̀ Mùsá ẹni tó pè yẹn wá sọ wípé ìní dájúdájú èmi ni ànà kémi ànà dájúdájú èmi ni ọ́pùkà olúwa rẹ̀ wá láàrẹ̀ nítorí náà bọ́ láàrẹ̀ bàbá rẹ̀ méjèèjì sílẹ̀ ìrìnàjò torí pé ìmẹ́ka dájúdájú rẹ̀ ìwádìí ó ń bẹ ní àforífojì alùmọ̀kọ́dásì mímọ́ náà tùwá tí ń jẹ́ tùwá ìmẹ́ka bí wáyìí ọ̀kọ́dásì tùwá ayé tó wà ní àforífojì mímọ́ ni kí ń jẹ́ tùwá òkè lọ́sùn òkè lé lósì orúkọ ní tó lé ní tùwá ẹni tó pè yẹn tó dárúkọ ara àbí òsọ olóòlọ́lọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé kàlímọ́lá ni ànábì mọ́sá ọlọ́pàá sọ̀rọ̀ pààrà láì ṣe kóró mọ̀lẹ́kà ìgbọ́mọ̀ ní ìní ànà ọ̀pùkà fọ́ọ̀lá àlẹ́ ìnáká nínú ààyè àwọn ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ nínú ẹ̀ ni sifatu kalam ìròyìn ọ̀rọ̀ sísọ ìgbẹ́ fọ́lọ́run ọlọ́run sọ́rọ̀ ọlọ́run kìí ṣe ayaya kìí ṣe orí súnmọ́n ọlọ́wọ́ bá fi ròyìn àwọn mùṣìkúnù àti kàbírònù ní ọ̀sọ́lọ́tò bá kọ́rọ̀ bá ní sọ́mọ́nù gbókúmọ́nù ọgbóyò fàúnlá ìyá ayaya ni wọ́n àtìkí ni wọ́n ẹjọ́ òbí sọ̀rọ̀ lẹ́gbẹ̀ láyáyá ìtún wá gbọ́ afọ́jú ni wọ́n ọlọ́ nípa òláyá ìjọ̀rọ̀ ìdínú tí wọ́n fi ní iṣẹ́ rí ìnàdàbílà sáfàrù tàwárùn àrẹ́yìn àáńdà òtáhùn àrùlàntùn èrè fún ààrùn pẹ̀lú ọmọ máa ń fẹ́ ṣá ìgbàgbọ́ tàwárùn àrẹ́yìn bákan ibi kan lọ́rọ̀ wọ́n mọ̀ já sí ojú kan náà lọ́rọ̀ wọ́n mọ̀ já sí sọ̀wọ́ ọ̀nà àrẹ ìbákan náà ni ó mọ̀ lọ fún wọn a ń gbà òtáhùn ó kìlọ̀ fún wọn tàbílẹ̀ sí òkì wọn wà a ń láwọn tó ń dìrì wọn àbó kìlọ̀ fún wọn tàbó wọn lọ láyé ìpínà wọn ò lè gbàgbọ́ èé ṣe tó fi rí bẹ́ẹ̀ ختم الله على قلوبهم وعلى أبصارهم شرا ولهم عذاب عظيم ختم الله على قلوبهم ọlọ́run ọba àdìkì ọlá ó ti fi èdè bíbí ọkàn wọn wàhálà bàwáìdì ó ti fi ní ìgbọ́ràn wọn وعلى أبصارهم غشاوة bẹ́ẹ̀ sì الوجود fi ṣe gbogbo ìgbìyàn الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم ولهم عذاب عليهم ولهم عذاب عظيم يقول في كتابهم àti àlọ́lọ́pọ̀ kí ló dé tọ́lọ̀ wá ti ṣe bẹ́ẹ̀ òṣìkà ìyà jẹ níyà kíkọ ìpèjà lẹ́yìn ọlọ́pẹ̀ ìpàdé Wọ́n sọ fún àdájú ìgbòsáfẹ́ kò lóòkùn náà wọ́n èdìgbò pé ó ti bo ọkàn àwọn yẹn pé a ti dá aláwọ̀ lẹ́nu mẹ́fà wọn pé nígbà tí èèyàn fi ọ̀rá tàbí ike bo nǹkan ní ọjà ohun èdè ṣé ohun ìyẹn lè lé sí inú tó wà bẹ́ẹ̀ kùlùkù náà gbùrù our heart is wrapped up ọkàn wa èdè bó ti gbòó gbogbo ọ̀rọ̀ tí ìrẹ́mú bá ń bá wọn sọ kò lè wọ inú ọkàn wọn ìyẹ̀rọ náà fi ṣàlàyé padà nínú sọ́ọ̀tù nípa kọ́rọ̀ nípa ayà mú wáyé nípa ọmọbà ní ìsọ̀rí ipé gbàgbọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́wọ́ ní ní ọkàn wọn ó lè kọ́sùwà kàlẹ̀ ìjárọ̀ àwọn àṣà tó kọ́sùwà náà Gbọ́nà ọwọ́ rẹ̀ ló wà náà. Wọ́n ti kúrò fún mi máa ní dáríkà bẹ́yẹ̀ ìjọba ìlọ́wọ́ ẹ̀ṣẹ́ ìrọ̀kọ́wà. وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء

you want some sort of alcohol, I can go, yes, yes. Allah wa in kuntum ya Musa. Wa in kuntum ya Musa nasbir ala ta'atin wahida. Oh, jẹ́ ká lọ mú láti آية في الدين وإن كنا نقول هذه القرية وإن كنا نقول هذه القرية أرى رسول الله إلى بيت الله ẹjẹ́ ká mú kéékèèké 54 wà ní kọ́lá mọ́sá ní kọ̀wé ìrántí nígbà tí mo bá lọ bá lọ èèyàn rẹ̀ ẹ̀yẹ èèyàn mi ní ọkùnrin kọ̀ọ̀rẹ́ tó ń ẹ̀bù ṣàkùnfíkà ní ara yìí ìkìkọrọ ní kòmọ̀ láàrin rẹ̀ mímú èrè màálù lọ́wọ́ ràdúrú ìrànlẹ̀ ìdókílẹ̀ orúkọ àdàlọ́pọ̀lẹ̀ ẹlẹ́gà ayọ́pọ̀dúrú ẹ̀rùn Ìgbàlẹ̀ Yorùbá ti tẹ́lẹ̀ wọ́n sọ sí ìbò gẹ́gẹ́ ìgbèlè màálù òdébé ìlú lẹ́nu yorùbá ìwádìí yorùbá àkọ́kọ́ tí wọ́n kọ́ tú wọ́n wá rí pé yorùbá ti bẹ́ẹ̀ wọn ò ló mọ́ lóbi òbí wàtọ́lú bá rẹ̀ ní òkèèrè ìgbé ìmọ̀lẹ́sí àwọn èèyàn ògèrè yẹn pé ìjọ èrè tí wọ́n bá mọ tó jẹ́ odidi èèyàn ló gbé jáde ní ìlú òkèèrè tàbí tó wá jẹ́ ẹranko ó ya gbogbo ara ẹ̀ láì ìdùnnà lẹ̀ ògèrè ìlú wọ́n á ní oná sí òkè pèsè ìmọ̀lẹ́ pé èrè tó jẹ́ òun ti mọ̀lú èrè mọ̀lú náà wọ́n bọ́ ń jọ náà o ni wọ́n fẹ́ nígbà tí wọ́n bá lo yóò kì lọ́nà tó bá ṣe kò fíjì ní àwọn nínú ìtumọ̀ rẹ̀ ó tó bí ìtumọ̀ lẹ́ta ò ṣùgbọ́n ẹ̀yọ̀ tí wọ́n bá ti lè pa àwọn ìgbà náà lọ lọ́run ó tó orí jà lọ tó mọ èrè yẹn Ọ́ ìtumọ̀ kejì, àwọn tí wọ́n mọ èrè yẹn tí wọ́n para wọn. Ìtumọ̀ kẹta, kí wọ́n para wọn yẹn náà ló bí ìtumọ̀ kẹta. Ìtumọ̀ kejì ló wọ́n mú ẹ̀ tí wọ́n dojú kọra wọn tí ó para wọn. náà ló fẹ́ sí ilé inú òkùnkùn ìpara yín síbẹ̀. Ìgbà yẹn ọlọ́run kó lè borí jì ní. Ṣẹ́rí lọ́lọ́run. Nígbà ní ilé sí lọ́lọ́run lọ, ọlọ́run ti bá kò ní ìpara yín tẹ́ bá ní gbà bá yín. Ṣùgbọ́n fún àwọn nígbà bá rí ìkún lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́ta ní mẹ́rin bá rí àgbáyẹ̀ tó àtọ́lọ́wọ́ sẹ́yìn àbẹ̀tò àn alájábàbí láwẹ́ pàkúkọ́ ṣe àwọn àṣọ́bí àríkọ́ ṣe láti wá وتلك الأمثال يضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه وتعالى يشركون هو الله الخالق لما يشتري لما ìròyìn tó máa wọ́n mẹ́wàá lọ́dẹ̀ wọ́n kò ìbáre lè sọ pé ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ní ìròyìn ìṣẹ̀dá ni kọ́níkù ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìṣẹ̀dá tó pẹ̀lú jẹ́ ṣẹ̀dá fún àpẹẹrẹ àrìwòsọ́ wíru ẹni tó ya àwòrán rẹ̀ ní ìwọ̀n fún design ọ̀nà lọ́wọ́ ti lọ rájú ní àyí sóòrọ̀ ní ọ̀dá àtọ́ta lágbà alẹ́bì kọ́lá ọkà ọlọ́dí yára ìwádìí ìrùbán ẹ̀yọ́ mẹ́rin máa gọ̀ rọ́kà dírọ̀ bí kàlìkàlì kí ló kó ìtànjẹba ní lọ́rọ̀ọ̀kà tàbí kí ló tàn yí jẹ ní ọlúwa ní àgbàdí ọba tó ṣe pé mọ́nà ọkà òun ló dá ní ẹ̀wù ìrìn ìṣẹ̀lẹ̀kù jẹ́nẹ́ràlù àkópọ̀ yìí Àlàdé bọ́lá kọ́kà fún pàtàkì wọ́n adala ó ṣe tí wọ́n tún wọ́n sí èyàn lè pé kó mọ́tẹ̀ wọ́n tí wọ́n sí apá wà ẹsẹ̀ wà àmọ́ apákùn tuntun lọ tí ní ọba apákùn tuntun lọ tí ní kan ló ba àjà òjẹ́ apá rẹ̀ kùn ju ìtàn lọ ẹ̀rọ igbó kẹrẹ pè lájà apá rẹ̀ kùn tuntun táwọn náà bá rẹ̀ yẹn apá rẹ̀ kùn tuntun rìn bọ̀ ọwọ́ wa ń wọlé ọ̀ kí láàpẹ̀ ìrìnàjí tàbí elégbèsè Ó lẹ́sẹ̀, ó lọ́wọ́, àmọ́ fàádálà ọmọ èèyàn tó bá lọ rí bà kò sí níwọ̀n tó mọ̀. Kò yé, ó pé ṣùgbọ́n kò sí kí ni, kò sí níwọ̀n tó mọ̀, apá kò sí lọ tàbí ẹsẹ̀ kúrò rírí òun wá wà lókè kékeré ọwọ́ rẹ̀ wá dàbí ọwọ́ rẹ̀ òde ti bàrá àti ọwọ́ ẹ̀ tó di àyà àyàkọ̀ ìgbà ọwọ́ ìwà ti ṣe ọwọ́ láti ṣe lé lọ́wọ́ ìlú ọwọ́ ìlú ṣùgbọ́n àyà yẹn wá bẹ̀ ó sì ṣe pé lókè ọwọ́ wá tó pé pé kọjá bí àyà. ọlọ́wà ní sí áyì sóòrùn ní máa ṣàrà àwọn ọ̀tàmágà èyí tó wọ ọ́ nínú àwòrán ló fi níyà alìmọ̀sọ̀ wíwò alìbárí olóbẹ̀wá àwọn tí wọ́n máa tẹ́kì léèrè wọ́n kọjá wọ́n àtẹ́kì wọ́n àgbẹ̀jáde imú mi ní ìtẹ́gbó ṣe rẹ̀ tí wọ́n gbẹ̀ síta nì ẹni tó gbẹ́ imú ìlójáde báyìí tó jú wo lọ́lọ́run ètè yẹ́wó tẹ́yàn bá yà wọ́n tẹ̀ jáde wọ́n tẹ̀ jáde báwo lọ́lọ́ ń ṣe bẹ ṣó yọ àwọn ìròyìn ìṣẹ̀dá mẹ́ta ló wá wọ́lá ààrẹ ọ̀kàrà wà lọ́rẹ̀ kọ́ ní kò ìbára ìsọ̀rọ̀ ó jẹ́ káwọn ìlú kánú ṣẹ̀dá wọ́n ṣàlàyé ẹ̀ lọ́gbọ́n ìyẹn ló ń sọ wípé dáàbì kó mú fẹ́rù làkómẹ́ ìdáàbì láàrin Láàrín òmìnà lákàá ní ọ̀pọ̀ kankan hàtà àyàbíká rọ́lọ́ torí na wọn báyìí a ní ṣe kí ni a ní pọ̀ ọgbọ́ àyàbí kí ni sáàrọ̀ lọ́rùn ní ojú báyìí náà Afọ̀dájúkúrò sọ ikọ̀ ọ̀wárí ìlú ìmúyé jọ náà. Wọ́n wà á Ìyẹn ló bàbẹ́ nìkan bá ní ọlọ́run gan àdúgbò rọ́lọ́run ẹ̀dì mọ̀ pé fúrú wà ní ọkàn rẹ̀ àìgbàgbọ́ wà bẹ́nu àwọn anábẹ́ ọlọ́gbà Muhammadu dájà àì Musa náà ẹ kò nígbàgbọ́ gbogbo rẹ̀ nígbàgbọ́ ní jábìlẹ̀ mi náà ọ̀rọ̀ ilẹ̀ ìyára ẹ̀rọ ìgbòkòrò Àwọn kìí ṣí ìbò ní àlùkọ̀ máa máa ẹ̀ṣújò náà. Àjọ̀nà àlékún ìlànà wọ̀tẹ́lá. Àjọ̀nà àlékún ìlànà wọ̀tẹ́lá. Àwọn ń sọ kalẹ̀ fún ìtàgbé ní mẹ́sàn àti sálúwá. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wá tún sí ìyàn kílógọ́ kìrì tí wọ́n gbé ọ̀nùgún kílógbé. Ẹ́ ẹ̀hẹ́n onáàdẹ́ pẹ̀lú ọdún kúkú ìkùkú ọ̀dùnkú àtàmá ó gọ̀ olómi jẹ́ àti sálúwà ẹran àpáwò wọ́n tún sí kúìlì lédè ìlú tó jẹ́ ìmọ̀ wọn bá wọn lọ́fẹ̀ẹ́ láti sánà 57 rẹ̀ ní wò ẹni ò bá bẹ̀rẹ̀ ṣúra tí ó ayà 57 náà. Kúrò ní káyí bá pé kùlú ẹ jẹ fún àwọn ọ̀rá ẹ̀ kàn jù bẹ́ẹ̀ ni wọ́n wo tó súnmọ́ ní òkè ṣe pé yẹn ìrìn kan ló fún wọn. Ṣé wàhálà náà Àwọn níbi ipò yẹn mú fún ẹ̀tọ́ bá kó orin dáadáa, èmi ti rí rí, ó ní ẹ funfun gan báláwọ̀. Ìkéjì nínú ìròyìn orin ẹ pé ó tún wá lè bí ṣúgà tẹ̀lú ṣúgà cube ṣúgà ẹ, ṣúgà òjò bẹ́ẹ̀ ló ṣe rí mo tún wá ń gé jẹ lẹ́nu káàkà báyìí inú ilé oúnjẹ ni wọ́n ti kó jáde oyin lórí àwọn kan sọ pé mánú yẹn ṣùgbọ́n mo rò kò Ọlọ́ni wà máa ń sọ́là múná àwákọ́lẹ̀ kò sí òun. Ìjẹ́gbẹ́ mò ṣàbò sí fáwọn ọlọ́run àwọn ẹ̀yán ṣàbò sí fún ara wọn. Ẹ̀wọ̀n kọ́tọ́lọ̀ ń ṣe fún ẹgbẹ́ mẹ́sàn-án bí ọkùnrin ẹni ewu. Tí ó ṣe rántí nígbà Ẹ̀kúrú ní ara ẹ̀lọ́ jẹ́ṣẹ́ ẹ̀mọ̀jẹ́ máa jẹ̀ sí gbogbo ibi tó bá wù. Wọ́n lè mú ní ara ọ̀pọ̀ ní rọrùn. Wọ́n lè mú ní ara ẹ̀sùn jẹ́ lára. Ṣùgbọ́n tẹ bá fẹ́ wọnú ìlú náà, ẹ má wọ nínà ró. Wọ́n tún kúrò ní bàbà ẹwọ ẹnu ọ̀nà ìlú yẹn ní Sújàdá lẹ́ni tó tẹríba náà ẹwọ́ bẹ̀ nígbẹ̀ nígbà wà kúrò hìtọ̀ tẹ́ bá wọ́ bẹ̀ pé hìtọ̀ tún ajẹ́bẹ̀ pé ti pàkọ́lá ẹ̀sẹ̀ kọjá kí ni tí wọ́n hìtọ̀ àwọn àbá ní rẹ̀ ní gùnbùrọ́ọ̀nà pé kílẹ̀ rí táwọn tú sí àwọn àkóńtẹ̀ sí rí pé oríjìn wá ní kí ló tẹ̀lé láàbò bèèrè láàbò bá ti sọ wípé ṣíṣọ̀ lẹ á ṣàbò ìdí àwọn ìṣẹ̀lẹ̀ nínú ní tẹ̀lúwájú lọ́gbẹ̀rẹ̀ ní ìrìnwọ̀n ìgbàlẹ̀ ìjú ìwọ́ ìdílé à ń bọ̀ wá ṣe àlékún àlékún gírí oore fún àwọn olùṣe dáadáa ẹ̀sùnbírí mọ́sìn mọ́sìn ni ẹra pẹ́sìdé gbogbo títà lọ tírìtì yóò sáàjẹjú yìí àwọn afẹ́ oníṣẹ́sí lápákan ni wọ́n wá ṣàlàyé káyà tó tẹ̀lé àwọn alákòsí inú wọn àwọn ẹlẹ́gbọ́ ọmú wọn tẹ̀síwájú. ọ̀rọ̀ tí ọlọ́run ní kí wọ́n sọ hip-hop hip-hop tún wọ́n wá yí padà sí ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ìta ní kí wọ́n wí kí lọ́rọ̀ míì yẹn apákamáà fún tẹ́sí wá sọ wípé wọ́n ṣe àfikún wọ́n ṣe tàhírìtì ìtọ́lọ̀ ń sọ wọ́n fi ara sí ti wọn kún ọlọ́run ní ká sọ pé hìtọ̀ hìtọ̀ tún àwọn ní hìrútọ̀ hìrútọ̀ tún wọ́n fi kún kún hìtọ̀ sì ní ìtumọ̀ rẹ̀ ní èso alikámà kọ́lùkù àlẹ̀kọ́lùkù tí wọ́n ti sí alikámà torípáwà onílẹ̀ Yorùbá alikámà àwọn arúgbá náà ti ń wo láti kámọ̀ tálógbà arúgbá ń bí náà ń pè kí ni wọ́n pè kí ní wíìtì alikámọ̀ alikọ́mṣò alikámọ̀ àwọn àmàtọ́ di hìntọ̀ ọlọ́ni sọ pé gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe máa ṣe ń bí ọlọ́run ní sọ pé Allahu Akbar àwọn kèfèrí sọ pé Allahu wa kí mẹ́rí ojú àbí òjọ́ ó ṣe rí gan wọ́n ti fi Mùsá ṣe yẹ̀yẹ́ wọ́n ti ń ọlọ́run ṣe yẹ̀yẹ́ Allahu Akbar ọlọ́run ló tóbi jùlọ ní Allahu wa nítorí àwọn bàbá wa jọ ọ̀fẹ́ bá ń gbọ́ aláwọ̀ ìrárú aláàtìmárú ohun yẹn wọ́n mọ̀ pé aláwọ̀ akíbá tí wọ́n gbọ́ ọmọ alọ́gbọ́dì aláwọ̀ akímárú irú ẹ̀ làwọn ọmọ bàmí ìsọ̀rọ̀ yìí ṣe àwọn kèfèrí inú wọn hìtọ̀tù àwọn ní hẹ́ọ̀tọ̀tù wọ́n yìí padà láti mọ́ kí lọ gbogbo ẹgbẹ́ lẹ́dùn ohun sí kùránì ibi tí ò sí rú wẹ́bí oún sí kó má lọ́dọ́ ọmọ bàbí kó má dìbà ní ìsọ̀rọ̀ yìí alhamdulillahi rabbil alamin ẹlẹ́mí ààrùn ní ìjọba fi oún sí alẹ́ Kò yí ọ̀rọ̀ lọ́gbàrá, ẹ̀sùwájú àbáyìí. أنزلنا على الذين ظلموا رجزا من السماء كلا الله أنزلنا على الذين ظلموا àwọn tí ó sáàbò nínú wọn tí wọ́n lọ yí ọ̀rọ̀ lọ padà tí ó ń sọ nǹkan ní àgbọ̀ kalẹ̀ lé wọn lórí rí ìzáàn tí bàbá wà ní ilé tí ó àbá ní ìgbóná bàbá wà ní ṣùgbọ́n ìyà rí aṣọ ìyà kalẹ̀ lé wọn lórí ìjọba bàbá àtúndé ọ̀rẹ́ ti jẹ́rọ ìwé náà sàtọ̀mọ̀dé ó tó ti di sáìtì kọ̀rẹ́ ní àbá rẹ̀ lọ́yìn rárá ń tẹ́ sọ náà kọ̀rẹ́ torí pé àwọn tó bí ní ìdíwọ́n tó bí aṣọ àjàkálẹ̀ àrùn kalẹ̀ lé wọn lórí ìjọba ẹ̀kọ́ kàníyàn yóò kò gbogbo torí pé àjàkálẹ̀ àrùn kí ni ìyà ìgbóná kí ni ìyà tí bá sì ní gbóná sọ̀kalẹ̀ kí ni ń pè gbóná àjàkálẹ̀ àrùn tí ó rò pé gbóná ní à ìgbóná mọ̀ sí ẹlòmí rò pé jẹ́ kára mọ́ gbóná bí máa dáànú nítorí pé wọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n dá olùdẹ́ṣẹ̀ ni wọ́n wọ́n fojú lẹ̀ṣẹ̀ lọ pàpá sàkú bí àbúrí rọ́bì láàrin àmúrí rọ́bì ó ṣe ó yapa àṣẹ ọlọ́run tó torí ẹ̀rùn báwọn èèyàn wọ́n ṣe àkọ́kọ́ ọlọ́run ní ẹsẹ̀ ríba ó wà ní oṣù ẹ̀kù sọ́rọ̀ àmẹ́bì ni wọ́n jókòó wọ́n wá sọ pé hábà tún èsè òfin

tẹ́kiri wọn lọ́wọ́ wà ìdí sáfọ́ múùsà nígbà tí wọ́n káwá ìdí ni máa ṣe ọ̀rọ̀ dáadáa nílé ẹ̀síwájú ọ̀pọ̀ ìyàwó omi fáwọn èèyàn ìgbà tí wọ́n bọ̀ láti ìlú mísírọ̀ tí wọ́n padà

ó tún ti wá pọ̀ mí ní ọdún kò yẹ káwọn sọ̀rọ̀ rẹ̀ torí pé yóò fún pàtàkì tí ìjẹ́jẹ́ mi sábà ẹni pọ́pọ̀lọpọ̀ máa ń bẹ́ ní fídíò tí ó sá ẹ fídíò ẹ bá ní sọ́nífẹ̀ sí bí sọ́nífẹ̀ sí ẹni tí ò kó nǹkan lọ bá ń sọ̀rọ̀ rẹ̀ fi kọ́ lé pàtàkì àwọn yòówù kọ́ lé tó pera ẹ̀ ní mọ́ọ̀mù Yorùbá mú kúrì ó

àbọ̀ òní mọ́mù gbogbo ụlọ Yorùbá bá ń fi jẹ́ ó lálẹ́ kejì nítorí bẹ́yìn ò mọ́ kéwú kìí ṣe ajáàrù lórúkọ ìyá ìmáàrin ajáàrù ẹwẹ̀dẹ́ Yorùbá ìdí kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ìdí ẹni ìdí ìdí ni ṣùgbọ́n bá ẹgbẹ́ wa máa ń ṣe orin náà orin kan wà mo ṣe híhe yẹn pé hí ni kìí mọ̀ ẹ́ kìí tí hí ni yẹn h lẹ́gbẹ́ òyìnbó mo ṣe ó yàtọ̀ bí i ilé tàbí hèèyé tẹ́bàtí hèèyé ṣùgbọ́n èyí tí èyí lè yẹ lórí nìyẹn ṣùgbọ́n èyí yẹn èyí yẹn nìkan ni mo rí tí mo lè lọ lóde ìgbà mo ṣe dógbò yìí àyàfi èyí ọkọ̀ wa nínú ábídí ààjá bí bàtà ha ò ní àájá ha hájá ìdẹ̀lẹ̀ ẹgbẹ́lò ń gbédè lábájú lábá lọ lábá ọ̀tẹ̀ ní kọ́kọ́ sí wí náà pé wọ́n wà pé irú wa pé mọ́dà kan mọ́dà kí ni ń wí kí lára àlú yìí ọkùnrin kan tí wọ́n lọ bá bí tí wọ́n ń dé wọ́n ń sàlàyé fún àwọn tó jẹ́ ìdí mẹ́kà tó ń kọ́ kí ó fẹ́ ra kò kákòlà àyìn ó fẹ́ ra sẹ́kùnù ó wá lọ sí sẹ́kùnù lọ sí lábáwá sábà kọ́ọ̀kì سيد أريد الصبع فوق سيد أريد pé kéèyàn lọ ta kí ní ìsìn àbí àwùgbàtẹ́ nìkan tó lé lọ́nà ẹjọ́ mo fẹ́ ra olókè méje hmm, mo fẹ́ ra òkè sábà mo fẹ́ ra méje òkè méje méje òkè kílẹ̀lẹ́ ẹ̀fẹ́ ẹ fún mi ní méje òkè ó wá lọ tún sẹ́gùn náà bí yorùbá tó fẹ́ ra sẹ́gùn náà méje òkè ni mo fẹ́ ra ẹjọ́ kí ló lò fẹ́ ra ẹgbọ́n kí lẹ́tọ́ àti níbi àwọn ìṣẹ́lẹ̀ òun kò ní kí ní ṣe látọ̀lú orí ìlú ẹkùn ní sẹ́kùnlọ̀ irú ẹ̀ ní ọ̀rẹ́ tó pẹ̀lẹ̀ nígbà mú Yorùbá kò mọ́ torí ní kí ó kẹ́yà má mà pé ẹ̀hán má já òyà Ismail kìí ṣe ha kí ló wá ń wò sójú ẹ̀ fọ́ mi kìí ṣojú ẹ̀ ló fọ́ ọkọ̀ ẹ̀ ló fọ́ tó gbọ́ fojú rí ṣùgbọ́n torí pọ́kàn ti fọ́ ojú òní rí tó yẹ orí mo máa sábà mú àpèjú èèyàn wa èèyàn lè máa wò nígbà ìṣùgbọ́n òní rí mi ó tún wá bèèrè pé kí ni mo ṣe torí fọ́kàn rẹ̀ òní bí ó ti lọ òní wà máa ń tààmẹ́lẹ̀ àbùsọ́ wà láti ojú kọ́ ló fọ́ ọlọ́run ojú kọ́ ló fọ́ ọkàn tí ń bẹ́nu bá àyà ló fọ́ ní Yorùbá bàbá fi ní afọ́ ló fọ́ra ní

òun yẹn ṣàlàyé in tó ń sọ gangan kò ṣe kí ni kò yé èdè ilé kápọ́ àṣọ ìsìláàmù tí ò fi ẹ̀rù ọ̀rẹ́ ẹ̀kọ́ tí ń sọ gangan kò yé òun lágbè lókun tí bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ méjì lọ́wọ́ ìta ẹ̀kọ́ ìdáhùn torí bó ṣe sọ̀rọ̀ ẹgbẹ̀ pé kò mọ̀ nípa ẹ̀rá táwọn ẹlẹ́kọ̀ọ́ gangan bá rí wọn ò náà ni wọ́n sọ̀kẹ́ ẹjọ́ tó àfá ẹjọ́ kìí sára àwọn ìyàwó ọmọ ìdílé ìwà jáwá ni torí tí sọ yẹn ti ẹ̀rọ ń kiri pátápátá. ilé àwọn ẹgbẹ̀rún kú lọ láàá èmi ò ní bèèrè kí sára sí ìmọ̀ ìsẹ́kọ́ ẹ̀yẹ tó ní ṣẹ̀lú àbọ̀rọ̀ yẹn ọmọ ọ̀kan kíkọ́ ló bí ṣẹ̀lú tó jẹ́ aláàfin lọ́lù òjò érọ̀ nígbà yọ ọ̀rọ̀ yẹn pàrákì ọ̀kan bí tó bí ìwé érọ̀ òdúdú àti wọ́n ló bí òjò yọ àwákì ìfúnkúkọ́ ìṣàmúlò wá jọba torí pé ń lo iná tó fi jó àwọn ọ̀tá ìwá ń sọ́dọ̀ wáyé iná mélòó kì í ṣe náà gangan ní gbọ́nkà lọ dúró sí ó lè di ọjọ́ méje nìkan sọ pé gbọ́nkà ti jókòó sínú náà sínú òjò tó lé aláàfin kò lọ́yọ̀ọ́ ọ̀yọ́ ọbẹ̀ ṣe sákò mẹ́rin torí iná nínú kòfíkì ẹ̀wọ́n ní iná lójú iná lẹ́nu sọ́gìrì làgìrì ọ̀làgìrì gbígbẹ́ẹ́dùn ọ̀làgìrì kàkà gbígbẹ́ẹ́dùn bọ̀ ìtọ́ máa ń fi ń ja àwọn ọ̀tá rẹ̀ tó fi máa ń bá wọn jà ní iná tó ń jáde lẹ́nu ẹ̀ lójú yẹn tí náà bá ti jáde yóò jó wọn dànù ìgbà tí gbọ̀ǹkà tó ti pa tìmì tán ó wá kú gbọ́ǹkà gbọ́ǹkà wá lọ dá iná tó mọ́ sí tó fi ń pa àwọn èèyàn tó fi ń yẹn nínú náà yẹn ló wá jókòó sí ọjọ́ méje iná tẹnu àti tó ń dá tó ń kó inú ẹ̀ lọ́jọ́ méje ó yá ìgbé ìkú lọ́dọ̀ tàbá béèrè lọ́wọ́ kí ni wọ́n fẹ́ sọ mẹ́. ṣàlùfẹ́ o kí ló dá tó gbọ́ ọmọlé wọn lọ́wọ́ gbogbo ní ìdìbò àjẹ́ ń báwọn ìyẹn tó ti kúrán gbogbo ẹgbẹ́ ìgbà gbogbo ìgbìmọ̀ ọ̀rọ̀ owó ní wọ́n ní sọ kí dáhùn ní pàun tí ó mọ̀ dáhùn tó mọ̀ ni ẹ̀yìn

òǹtà yóò jẹ́ ń pé ọjọ́ òǹgbé wọ́n á lẹ̀wọ́ lókùúta wọ́n á tètè lẹ́gbẹ́ bàbá bá ọlọ́jọ́ kan ọjọ́ ìlú ń pè lọ́jọ́ ìjà kúta ọjọ́ mẹ́rin ni yorùbá máa tẹ́lẹ̀ ń pè lọ́rùn ọjọ́ àwọn ìjọ fún Ọbàtálá ìjọ fún ògùn ọjọ́ òun wá jà nígbà tó ń pín ọjọ́ mẹ́yẹ ní ọjọ́ bóòlù ìrírí ọ̀la lè mọ́ ìjẹ́ nínú babaláwo nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọjọ́ mẹ́rin yẹn ló pè lọ kí wọ́n mọ̀ tẹ́lẹ̀ kò sí wẹ́ẹ̀sì kankan bẹ́ẹ̀ mọ́jàwá ló mọ̀ tí yóò ash wẹ́ẹ̀sì torí àwọn kátólíkì tí wọ́n máa fi yóò sórí ash wẹ́ẹ̀sì wọ́n máa fi ibi orí báyìí wọ́n bá Jésù kẹ́dùn ọjọ́ Jímọ̀ wọn ò rí fún kí wọ́n lọ pé wọ́n kẹ́ẹ̀sì láti fi dẹ̀yẹ sáwà mùsùlùmí ọjọ́ tí ẹ̀sì ó bá nǹkan bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ jímọ̀ lọ́jọ́ bá nàbí sọ fún wa tó dáa jù lórílẹ̀ torí Jọna náà lọ́lọ́ dáadáa bàbá máa wà. ṣé ẹ̀dá ìjẹ́ ìṣẹ̀dá ádámù wá dẹ̀sì jímọ̀ olóyin jímọ̀ ní jímọ̀ olóyin àájú pé kí ló bá jímọ̀ olóyin dr former secretary general of the council in Nigeria sẹ́ríkì ẹ̀dá bàbá adébìtẹ̀ fún àwájọ́ náà ní àìsìsì lábẹ́kùta ní ẹ̀ẹ́ eh, wọ́n á ní jímọ̀ olómi táwọn mọ̀ tó bí ní pé jímọ̀ tó bá ti kẹ́yìn oṣù ni wọ́n ń pè lórí ní Yorùbá sọ bẹ́ẹ̀ torí gbogbo oṣù ó jáde lọ́jọ́ náà tó táwọn ìjọba ìgbà ẹ́ tètè máa sanwó oṣù jímọ̀ yẹn owó gbọ́dọ̀ jáde kò ní di wíkẹ́ndì tó gbogbo àwọn èèyàn tó wá mọ̀ jímọ̀ ma ilmù lè ha dì ní àfà tọ́lá lórí kí ni ìfàṣù wá bẹ́ bí tààlímù tààlímù mùtàálímù tọ̀ríkọ tààlímù ìlú kọlu ó ní ilmù lè ha ìmọ̀ àgbègbè ní tó gbé ọgbọ́dọ̀ mọ̀ tẹ́nìkan òfin ní ṣe kí ni tí òfin ní fi búrẹ́dì wọ́n lórí ọgbẹ̀ búrẹ́dì yẹn jẹ́ ní ihò nínú tẹ bá ti gbọmú omi ọbẹ̀ yóò kàn fà á mú omi ìwọ tó ń jẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ̀ ò ní dúró lára ẹ̀kọ́ jájọ ọbẹ̀ apá yí o ìlọ́ra búrẹ́dì ìwọ ẹ̀kọ́ yóò kàn sí búrẹ́dì yẹn bọ́ ní omi ọbẹ̀ yóò fà á mú omi ìwọ wà máa bẹ̀ kọ́ fẹ́ kó omi ọbẹ̀ yóò jábọ́ omi tó ti búrẹ́dì kó tó èyàn gbọ́dọ̀ mímọ̀ tó gbé káwọn èyàn mọ́ ti búrẹ́dì kó ní olóògbèlò mo sì sọ pé kí ní àtàfẹ́ sáré mú ṣókíṣókí ni kàdàdé títà àmà tọ́rọ̀ bá jáde tí ọba tó nígbà sí ìlàpẹ́ àbí ìfọ́n sí wẹ́wẹ́ àtàlàyé tó jinlẹ̀ òní ọ̀sẹ̀ ìtàkùn eré ìrànmọ̀ sọ̀rọ̀ kẹ́ẹ̀ẹ́sẹ́kẹ́ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjẹba sọ̀rọ̀ sọ̀rọ̀ kágbọ̀n níjẹta àwọn ọ̀rọ̀ wo ni atẹ́gùn máa ń gbé ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀lẹ̀ ọ̀rọ̀ wo ni ò tí bá ti ọ̀rọ̀ ọlọ́run àti tàmẹ́jì atẹ́gùn ṣe ṣe definition of atom so definition of atom smallest indivisible particle of our element atẹ́gùn gbà lọ wọ́n ní rárá a ní neutron a ní kìíní proton àti electron atẹ́gùn gbé ọ̀rọ̀ yẹn lọ Dalton atomic theory

ọlọ́run kò ṣe àlùmá lórí tó dá inú iṣẹ́ tó kọ́ ní atẹ́gùn ní n'ụlọ. lọ nínú ẹ̀kọ́ Àríkù tó gbajúmọ̀ tá a mọ̀ nínú ẹ̀rọ. Àríkù ìkàlà. Àtẹ́gùn gbogbo. Ó ti lọ. Ètò pé kìí ṣe kí ni? Àtọwọ́ra. Kìí ṣe kí ni? Kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run. Ọlọ́run sàn. Ẹja tẹ̀síwájú. Náà. Bí ọ̀pá rẹ̀ lo òkúta, hájáwì ló kẹjẹ rántí ọ̀rọ̀ ọkùnrin ẹni o mo lọ sọ̀rọ̀ arákùnrin ẹ̀rọ náà ìgbẹ́ ìgbẹ́ wọn lájá òkúta lẹ́ sọ́rọ̀ ara orúkọ ìyá ìgbà ìrìn àjá èèyàn ajá tẹ̀síwájú ìfájàrọ̀ kí nǹkan ṣẹlẹ̀ fún rẹ̀ ìfáàdà ló bá tú jáde fún rẹ̀ ààrẹ ni tí ń da omi yẹn àbìrẹ́jìnì tí ń pọ́ǹpẹ̀ gbùgbùgbù ẹ̀ẹ́ sáàtì jẹnẹrétọ̀ mẹ́rin bóyá pọ́ǹpù yẹn àbí gbé pọ́ǹpù ní pọ́ǹpù fúnra omi ní jáde látara òkúta yẹn ọ̀nà mélòó ló gbà jáde ìrìnàmà àìsọ̀ ọ̀pá àìrìnà àìnù ojú ẹ̀fẹ́ àìnù náà ojú ni àìnù ojú ẹnìkan ní kí ló dé tí ò jẹ́ òyìn òní tàbí jẹ́ mẹ́ta àdínkù ọ̀sìn márùn-ún sí alábìkì ọ̀rẹ́ ìrìnàmà àìsọ̀ ọ̀pá

island Ààyè ìgbùmú mi ó jẹ́ méjìlá. Torí pé ìran méjìlá ni àwọn ọmọ Ìsírẹ́lì kálùkù wá lọ sí bí ojú ìṣẹ̀lẹ̀ rúpọ̀ ọ̀pọ̀ lọ́dún lè kò sí já. Èlọ́pàá, ẹ̀yin Yorùbá, kùránì ṣe pàtàkì kágbọ́ yé ẹ jẹ́ kó ní kálukú ó ní bùnmí ẹ̀ ẹ má sọ pé dandan kọ́ wá mọ́ ọmọ mi lọ́dọ̀ yìí mo rò pé wa ẹ lọ́nà tí wọ́n bá fẹ́ ṣe bùnmí pàtàkì lórí ìlànà ọmọ ọmọ ìlọ ẹ má fún wọn kí ló dé ṣèbí tó bá ní bùnmí ni wọn àkóníwọ̀n tí wọ́n bá wá ju ibùnmí ti wá ìyẹn làwọn òkè ọ̀yá gbọ́ yé láwọn kọ̀m̀pé pé ìwájú ló gàgbọ̀ rẹ̀ tó wà kánò tí kánò tó lé gọ́ọ̀sì ìgbà báwọn ń pín ibùgbùn mi fúnra wọn ẹ̀yìn ò bá lẹ́ ẹgbẹ́ jù wọn lọ ẹ̀nà ń fọ́bàdàn ní municipal government ó ní bí ìbàdàn wọn ní local government kan ohun tí ò ní ó ti state ìdò nínú gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ capital láyé region Kaduna Enugu àti Ìbàdàn láyé region ìgbà tí wọ́n padà sí state láyé ṣẹ̀fẹ́ western region yàtọ̀ sí western state western region tó dé gbogbo àwọn tó dé wọrí western state india òun dé middle west níbí ìbàdàn náà tún ní capital ìbàdàn náà tún pín ọ̀yọ́ state kọ́ṣùn tó jáde ìbàdàn ní capital ìgbà tó dọ̀yọ́ ìbàdàn náà capital local government ìgbà tí wọ́n lọ gbé kánò ṣe fún ní local government di ẹ̀pọ̀ ojú ṣe ẹ̀yìn ìbàdàn ẹlẹ́fẹ́ fún ṣe fún local government bí lòun fún ní sípàdọ̀ ẹyọ kan ìlẹ́fẹ́ ẹ̀sán jù wọn lọ kàkàkẹ́ fún gbogbo wọn ní kùmù mi wọn lọ́pọ̀ọ̀tọ̀ kó lè rọ̀ wá lọ́rùn òmùgọ̀ ní ọgbọ́n ní ó padà gbòmùgọ̀ òmùgọ̀ tí wọ́n dọgbọ́n sí láwọn kékùnrà ní ìrẹ́ náà ló jẹ wáyé àmì ìgbìgbà jẹ wá ń pé kí kí lórúkọ eré lcda láti wá ń pè ní àwọn tí lcda àti local government jọra kò jọra mọ́ ẹgbẹ́ wọn rò wá lọ́wọ́ tó fẹ́ fún ìṣẹ́ lcda àwọn akọ́lẹ̀ mọ́ fún wọn láti náà Kọ́dí àlímọ̀ kúlù ní ọ̀rọ̀ tó wà ní Kùránì mọ́ pọ̀ fún àwọn tó nímọ̀ nípa ẹ̀ wọ́n ṣe ìsìnbá wọ́n fa àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ìdájọ́ jáde nínú àyà kùránì ẹ̀yà àbá ìpọ́sẹ̀jẹ̀ ìṣọ́rọ̀ kíwúlà sọ bí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ́ntì àjọ ah! àwọn gan ló lè bá yíyanjú ẹ̀ tó bá jáwà pàtó dáńtọ́ ẹlẹ́gbọ̀rọ̀ ìjọba ìṣèjọba ẹni àwọn àpá àti ìyẹn bọ́sẹ̀ اللهم لا تضيع كلوا واشربوا من رزق الله كلوا واشربوا ẹ máa jẹ ẹran mú kì í ṣàwọ̀ rẹ̀ lákàtà aṣọ lánàá àbà ní ìṣòro ìlọ́lọ́ bá rí ẹgbọ́n máa rìn kiri lórílẹ̀-èdè tí ń balẹ̀ jẹ́ sàbẹ́lòmí kò síbi tó dé láyé ìbàjẹ́ ló bá lọ bẹ̀ bí àwọn kan bí á dé mọ́kà fún lọ bá mọ́kà jẹ́ àwọn ará bí wọn ò ní rí wó ìwé ẹ̀rù láyé ìdákanú kí wọ́n ti rò pé òṣùlùmí ni yí bí àwọn lẹ́rí tí wọ́n bá kó góòlù kalẹ̀

ìbàjẹ́ nàìjíríà lọ́gbọ́n tó lé mọ́ká àmọ́ká àti kíláàsì fáwọn èèyàn wẹ̀lẹ́ wọ́n wá lọ kó nínú kíláàsì àwa lákọ́ wọn lẹ́sìn bá wọn kó lóòrùn kíláàsì èkó pé bá pèjẹ́ tí wọn ò ní jí kò sí ní ọ̀nà ẹwùn ní lábá ìwé yẹ̀sẹ̀ fẹ́ra ẹgbẹ̀rẹ̀ fún òun àwọn ọba ń bẹ̀rẹ̀ bàbá gbèsè wá first arm robber tí wọ́n mú àwọn ọmọ ìlú wa ọmọ Nàìjíríà apá ṣùgbọ́n kì àwọn tí ó lè jílẹ̀ first arm robber tí wọ́n mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kọ́tọ́ ìjàngbẹ̀ ní kàtà ọlọ́run ẹnu mọ̀ wọ́n ilẹ̀ mọ́ second time tí máa lọ 2015 Nigeria mẹ́lẹ̀ mẹ́wọ́ sí àtijọ́lá ti passport Nigeria ojú òsì mẹ́lẹ̀ wé kí ló lé sí ìdí passport orílẹ̀ èdè gbogbo pàǹtì yòókù ti wá látàbíkà ní yálà yálà yálà rúf rúf rúf rúf bí máa na imṣi ẹmúf múf rúf yẹ wà ní Ma máa rọ rúf rúf múf ẹmúf lọ́sọ̀ máa náwó fún òbí ẹ̀ka wá sí special criminal kò tẹ́sí tí ògùn mọ́ṣínì orin ọgbọ̀n gbogbo àbáwọn òbáàmù àpáàtì gbogbo ẹ̀ gbogbo alágun aṣe ẹ̀ sì ló bí sọ̀rọ̀ sẹ́kọ̀ǹtì lórí ẹ̀ pé kò sáré kò kọjá ọ̀ abẹ́ńbẹ́ máa wò wá lẹ́yìn ọkọ̀ kan síbẹ̀síbẹ̀ wọ́n tún ní kẹ́lẹ̀ kò ojú lẹ́yìn tó kò máa ṣe wọ́n tún ní kó lọ sóògùn èmi mo ní mo á wò ma ìṣe àwọn ọkùnrin yẹn níbi tó báyìí ìgbà tó wá pẹ́ máa fi dájú náà dàwà pa ó wá pè mí sẹ́yìn fún arákùnrin hmm. ó tà ń wò mí wa kó fi àáìní wákàtírí ní àáìní olúwa jẹ́ kí kéré lójú ara mi jẹ́ ní tóbi lójú àwọn èèyàn wà láì máa yẹn wá pè ó sì kì í bá ṣe tóbi ti ẹ̀ ó láàrín ọkùnrin kìlọ̀ oníṣùgbọ́n kí ó kìlọ̀ ó ní ó pè mí oníṣùgbọ́n àwọn ilọ̀ tẹ̀ wọ́n fún un sọ fún un ó sọ fún un dáadáa Ìgbàbá tó bẹ́ẹ̀lì tàbẹ́ máa padà bọ́ mẹ́rìnjá mo wá bá jù mí jù mi ò rí mi ní dákọ tó jẹ wọ́n ti bá jù mí mọ́ tí wọ́n lọ èmi sì mọ̀ pé wọ́n mọ̀ tẹ́kẹ̀ ìjàrà tó ọmọ nàìjà ìgbàgbé ọdẹ rí àpọ̀tù náà wọ ẹ̀wù kálukú ó ti ní báàjù mú ọmọ pọ́ lè jẹ́ bí ìmọ̀ àwọn èèyàn kí n dé airport wà láìgbà mo rí airport tí máa ń plane departure mo rí báàjù wọ́n á lọ bá àwọn àmì ìtẹ́gbé hábí àbí ìbàdí this is my bag mo kọ̀gbọ́n lẹ́sẹ̀ ní máṣàlá wọ́n á gbé lọ kò lè rí gbé lọ mọ́ hmm. torí náà wà láàpá àpọ́wọ́ ìlú ọ̀rọ̀ ẹ má máa wù wá bí lórílẹ̀ títòbí lè jẹ́ ẹ́ wọ́n lájú bẹ̀yẹn ìrìnlẹ̀ lájú ẹ̀lọ gbogbo jẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà nígboro àwọn ará oko wọn ò mọ fíìmù ẹ̀yin kó fíìmù burúkú lóko ẹgbẹ́ jẹnẹrétọ̀ lóko ẹlọ́wọ́ fíìmù bú ẹtó dstv lọ́bẹ̀ ẹ̀kọ́ áfíríkà màdìdì lọ́bẹ̀ ẹ̀dá klọ́bù lẹ̀ lóko ekókò ojú kòkó lẹ́lẹ́ iṣẹ́ kí ni klọ́bù ẹ̀ẹ́dún jùlọ ra sólà ẹ̀ẹ́dì ríran ẹ̀ẹ́dún jùlọ kó gbogbóró ẹ̀dì kó lọ oko àwọn ìyá kan lọ oko báyìí oúnjẹ ìrùgbọ́n lọ ṣiṣẹ́ lókún ọlọ́run wọn lọ tó gbogbóró lóko wọ́n tún ti lọ balẹ̀ jẹ́ lọ́rùn nígbà tí wọ́n ti bayé àwọn èèyàn jẹ́ níbi tó bá wọn ẹ̀ẹ́dàkíyèsí àwọn sọ́dọ̀ ẹ̀nà ní between 2000 and 1900 láì jẹ́ pẹ́lú ìfẹ́fẹ́fà tí wọ́n níbi kí ni ìmúkúmú kó àlọ́ lúbì nílùú ìlú wọ́n ti bá yé àwọn ará àgbòrò jẹ́ tán tó ti kó lọ wọ́n tó ti ń tà kùránì ní ẹ mọ́ mọ́ rìn kiri ìbàjẹ́ lórílẹ̀ ọmọ òwúwá kiri lóòtò ilẹ̀ jẹ́ ẹ tó mọ́ jẹ́ jẹ́ ìbáwọn èèyàn sọ ní ìmúrẹ́ sí sẹ́gúnsì ìbáwọn èèyàn bá lọ kà àwọn àwọn ará mọ́kà sọ tí ẹ bá ra nǹkan tí yóò ní ìlú ìfúsù látara wọn kà wọn jẹ àwọn ará mọ́kà ó dùn tẹ bá ra nǹkan báyìí tẹ bá tẹ sí ìlú ẹ̀dọ́ fún wọn tí wọn bá fẹ́ gba jáde mọ́ wọn wọ́n gọ̀ ó ṣe ọlọ́run Tóró ń wọ̀ bá lejò náà wá ń sin lọ́hùn. Àlejò ọlọ́run. Àlejò lásán wá kọ́. Ó wá jẹ́ àlejò ọlọ́run. Àwọn sí ìjọba ìlú wọn tí àsìkò àájì bá ti dé wọ́n ti kéde lórí tẹ̀síṣàn rédíò pé àwọn àlejò ọlọ́run Àwọn sì ti gbọ́ lọ́hùn gbọ́ tẹ́ni bá ní àlejò ọlọ́run bára ọlọ́run ní òmìnira. Wọ́n wá ní wọ́n gbọ́. ọlọ́gbọ́ ṣàánú wa bá tẹ̀síwájú Ìrẹ́músà àti ìsinmi lórí oúnjẹ kan, fẹ́ràn ọmọ tẹ̀síwájú títí, ọlọ́run ní wàídà kọ́mọ́ mítà ọkùnrin sí ìpínlẹ̀. Náà, kápò lọ́rẹ̀. Wàídà Ìgbà ọ̀gbọ́n mi sá àkọ́kọ́, ìgbà bá àgbàdéhùn lọ́dọ̀ ní aláìṣàdéhùn lọ́dọ̀ máa ń parí ìṣòro ìṣàdéhùn. Bọ̀pá ẹ̀fọ́ ọkùnrin tó rí nínú tẹ̀síìl, ọlọ́ ní òkè túrù ní a ń pè lé wọn lórí èdè lórí wọn lókè wọn wọ́n wo òkè yẹn tó mẹ́ jábọ́ lé wọn lórí báyìí, Kúrù máa àdá tó ní bá ní ẹgbàá dáadáa, wọ́n ti gbé wà pẹ̀lú agbára yìí ẹ̀sì mú ṣe ṣe tí a ń pẹ́ nígbà náà kìíní ni wọ́n lò scroll súnkù wọ́n kàn ká wọ́n á ti mú kókó tí fún sá ìwọ̀lọ́ láti mú kókó àti kìíní kókó wọ́n kúrú ní ìpínlẹ̀ ẹ̀mọ́ ti ṣe ìṣí tí fún ayé

táǹpé sátidé sápọ́ǹdé sápọ̀dé ọjọ́ kejì jímà táǹpé ní yàwó sáà ṣẹ́kù pé ní inú tẹ̀sírí wọn nínú àmìyà sàtàlù wájà láwọ́mọ̀kún ṣùgbáta aṣe omi ní ìsinmi wọ́n níbẹ̀ ni wọ́n ti fa yàwó sáà pé ṣùgbọ́n rẹ̀ ní

kọjá mọ́rù bá mọ́ jẹ́ gíní ọlọ́run sọ wọ́n dọ̀bọ̀ kúrú kì ọ́ dàtà ẹ̀dọ̀bọ̀ ẹ̀dà ìpẹ̀rẹ̀ lọ́sọ̀jẹ́ ẹ̀dà ìpẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ní ẹ̀sìn ẹni ìríra ẹgbẹ́ ọ̀pọ̀ lágídó oríṣiríṣi ìgbẹ̀lú ẹ̀ tí èèyàn kan bá gbọ́ ní ọ̀pọ̀ lágídó فما جعلنا نكالا لمن بين يديها ومن خلفها aṣe wọ́n ní nàkàrà àkọ́gbọ́n ìwọ́n bá ilẹ̀ àgbéyá fáwọn tí ń ṣe nílé yàgbé ìhà tó wà wájú rẹ̀ fáwọn tó ṣojú wọn pàpọ̀ ọgbọ́n ẹ̀wọ̀n àtàkùn bí ti ń bọ̀ fáwọn ọ̀rẹ́ فإذ قال موسى لقومه Àti ìdílẹ̀. Ọ̀rọ̀ wọn pọ̀ gan-an. Yá lọ síbi láti bẹ́ lọ gan-an. Kọ̀sẹ̀ ọdún àtàrí. ثم قد قلوبكم Lẹ́yìn tí ọlọ́run oríṣìí wọn gbogbo ẹ̀ṣá, ọlọ́run tó mọ̀ tẹ̀ká kùlú gbogbo ọkàn yín wá lè kókó. Nínú ìlú lẹ́yìn ilé ìgbẹ̀yìn ó dàbí òkúta ẹ̀rùn ẹ̀ṣọ́ tó kọ́. Àti ká pè lápàtàkà tó tún lè ju àpáta lọ. Ìdí tàbí sọ pé ọkàn yìí lè ju àpáta lọ ní pé ó ń bẹ nínú àwọn àpáta. Ṣẹ́lẹ̀ a máa jáde ń bẹ̀ ẹ̀ráhùn òkúta ní tó bí ó mọ̀ sí jáde. Àwọn táa ń sọ ìfún ọgbọ́ pé kùlú ẹgbọ́ta tẹ́bí láti lọ, ọ̀rọ̀ bá àpá ìsọ pé kùlú kùnà gùnù, èdìgbò ti kú ọkàn àwọn ọ̀rọ̀ tí wọ́n sáńtà wọn sọ ò sóbíé ọlọ́run àwọn òkúta ní ó ṣe lé tó ní àpáta ìṣẹ́lẹ̀ wọn a máa jáde ńlẹ̀ náà وإن منها لما الشقة فيخرج منها Ìgbà nínú àwọn àpáta tó pé lámọ́ ìyàṣàkọ̀kú, a máa fọ́, tàbí ká sọ kí a máa tán, tàbí ká sọ kí a máa pẹ̀pẹ̀. Ọlọ́run omi ó tún wá ń rán gbá bẹ̀ jáde Àwọn àpáta tí wọ́n mọ̀ ọ́n dédé wó lulẹ̀. Mínú, wọ́n máa ń dé gíní? Wọ́n dédé wó lulẹ̀, ó ṣẹlẹ̀. Àwọn àpáta site of mountain ní secondary school ẹgbẹ̀rẹ̀ àwẹ́ block mountain. Ní geography, ó dà sọ́jẹ́ ìdí ẹgbẹ́ tí wọ́n jẹ́ wọ́n secondary mountain wọ́n ti ń ṣe ọ̀tíṣà rẹ̀ kéré tíṣà ìkéré black mountain fold hmm tọ́mọ ẹ̀ tó tún àpẹ́ yóò wọlé yóò lọ yóò ẹ́ residual mountain yẹn náà tún wà ilé ẹgbẹ́ fúnra òkè yóò tẹ́jẹ́ wó lulẹ̀ mínú kọ́ ṣíyá ti láà látara bẹ̀rù ọlọ́run láwọn àzánà ádàlẹ̀ kùránì على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ìbáṣe orí òkè la sọ kùránì kalẹ̀ lórí yóò sì máa kọ́ yíkáyíká ní ọmọ owó ní ọmọ látara àbẹ̀rù ọlọ́run àmọ́ kan sí ilé ju òkú bàbá ẹ̀ ń gbọ́ kùránì ọkàn yìí ò sán kò fọ́ ẹ̀rù òbà ní àyẹ̀wò kò yí àti nínú náà lẹ́ ń bá lọ torí bọ́lọ̀ ní òwe ló ń ti pa kùránì gangan tó bá sọ sórí àpáta àpáta ohun yẹngayẹnga ṣùgbọ́n èèyàn ọmọ èèyàn kùránì kọ̀ kalẹ̀ sínú ọkàn yìí kò tiẹ̀ sí bẹ̀rù ìdájọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà kan

kùlú ẹ̀jẹ̀ wàṣọ́ọ̀bù ẹ̀kọ́ tí a ti báyìí èèyàn kùlú mẹ́tàjẹ́ ló wà ẹlẹ́dẹ̀ẹ́gbẹ̀rún apá àjáwọ̀ bẹ̀rẹ̀ wàṣọ́ọ̀bù ẹ̀mọ̀ ọmọdọ́ ẹ̀kọ́ mẹ́tàjẹ́ Bí ẹnìkan tó ní kí n tú àyà Kùránì, ó bá kò owó lọ́wọ́ ẹnìkan ní òun, èyí ìwé gẹ́gẹ́ ní ìṣẹ̀lẹ̀ tí ó. Ìgbàtọ́lọ̀ ọba ní wà lá àwọn ìbàlẹ̀ ìsọ̀rẹ̀ nínú bá sọ̀rọ̀ Wọ́n láti ṣáàrùn sí ààrẹ láàrín náà kọ̀ nílá. Ó ní àbá ìjọba mi tú olówó kan ló wà lẹ́jẹ̀ mọ́ra ọlọ́dẹ mọ́ta ayà lórúkọ gbóní lẹ́jẹ̀ gbóní máa máa fà ní ọlọ́dẹ àwọn tí wọ́n ta ayà wọn lórúkọ gbóní náà ní fún kékeré lọ ní ìfúrání àti ìwò náà láìta sójọ àrùn látẹ̀ṣtárù aya lọ́nà òyìnbá tó bá mú àwọn òpé kí lẹ́ni sọ yìí ó ní ọlọ́ọ̀dẹ́ aya ìkámọ́ta ló ń kìí kìí torí owó lálẹ́ ìlẹ̀ gbogbo owó tẹ́lẹ̀ ẹgbẹ́ tó jọ ìgbẹ́ òkè tó wá sáwọn rẹ̀ ìwọ̀n bá ti sàrá rẹ̀ ilé náà ìgbẹ́ No, 93 Babangida strike. 93. By 93, wọn ò lè fún 1,000. There is a big money. Owó máa ní one thousand. Gbogbo project mi tí mo ṣe secondary school university mo fi graduate five hundred naira mo fi parí ẹ̀ àti printing àti binding àti gbogbo wàhálà tí mo ṣe five hundred naira mo fi parí ẹ̀. Sọ̀gbọ́n òfé èlò ni wọ́n fẹ́ fún ẹni yẹn èlò one thousand. Ọ̀pọ̀ ní táyà ń sọ ọ̀tọ̀ ní kíni? Ọ̀tọ̀ ní kíni? Ọlọ́run ṣàlùwàjàrí ọ̀rọ̀ pọ̀. Ìwọ́n kìí ṣe Kùránì nìwé kọ́bọ̀ ó sàánú wa lágbó wí tẹ̀síwájú àfán Bẹ́ẹ̀ni, wọ́n máa ń lọ ọ̀rọ̀ ṣe pátá òun ògbàgbé àwọn ọ̀fọ́ tẹ̀sìrì nípa bá ti kááyà yìí wà mẹ́ lọ́mù bẹ̀ gọ́ọ̀fìlì àmì náà tààrẹ̀ lórí ó fẹ́ jẹ́ àwọn kan yára. Tọ́nà bá ti sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ò gbà pé o nǹkan tẹ́ ẹ ṣe níṣẹ́ àwọn kan ó jìyà ní ọlọ́run kàwà fún wọn àwọn tó kẹ̀lú tó jẹ́ káwà wà ọlọ́run lọ́kàwà káwà tí ó jìyà ìwọ́n ti gàyà àṣàbẹ̀rẹ̀ ọ̀fìn wọ́n yẹ àtúrọ̀mọ̀lùrọ̀ mi kí ni wọ́n pè ní ìjọsìn mo sọ̀làyé ẹ̀ wọ́n olórí ìjọsìn mo ní omi ìran sọ́lá rẹ̀ kí ló dé tó jẹ́ olórí ìjọsìn mo ní nǹkan ní jẹ́jọsìn tọ́lọ̀ sí wọn ló fi sínú tí mo tẹ̀síwájú bóyá máa lè mú ògùn náà kan wá ń bẹ̀ ìgbà tó sọ fún ara rẹ̀ kí wọ́n dúró àbí máa rí bí iná yẹn ìtọ́sọ́nà kan bẹ̀ ó ti sàlàyé yẹn náà náà nígbà tó dé bẹ́ẹ̀ àwọn àpègbè ìrẹ̀mú ta anítà ló pè mú dárúkọ ẹ̀ Wọ́n sọ pé olú ọlọ́run ohun yẹn wá ń sọ pé èmi ni olúwa rẹ̀. Bàbá ẹgbẹ̀rẹ̀ méjèèjì bọ́ sílẹ̀. Oríta àfonífojì mímọ́ tí ń jẹ́ tùwà ló wà yìí. Ọ̀rọ̀ ìlàwà ń tẹ́ àlàyé yẹn tó bá ń lọ mọ́ lọ́wọ́ bí kò rú tàbí pẹ̀lú ọ̀gọ́ ọlá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ alìkùrán tọ́lọ̀ ọba sọ pé má alẹ́lìmọ̀ òsì ní náà ti sọ sí ilé àwọn olẹ́bí rẹ̀ ṣókí rẹ̀ ní pé gbogbo ẹni tí ìbá kí ṣe ábìdù mọ́ láyàkún ábìdà mọ́ láyàkún ábìdà láyàkún mọ́sìnà tó gbogbo ìbádà akbaru ìbàdá oníkíni asọ́lá kí nìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ láṣẹ̀ṣẹ̀ mú ì àkọ́kọ́ lọ pàṣẹ níbo ló ti pàṣẹ alọ́mú ọ̀rọ̀ ànábì Mùsá àti ìwádẹ́bẹ̀ gangan pẹ̀lú ògbọ́lọ́run lọ́la àmà tẹ̀síwájú kọ́lọ̀run ṣe ní rọrùn fún wa tó lè ṣe ṣe dáadáa ń dálùkú ọlọ́mọ́jì ó bá jẹ́ àlékún dáadáa láàkóṣe lẹ́nìkọ̀ọ̀kan wa á bí àsìkò yìí kí àwọn ìsáàzì wa àṣẹ́kù dókítà Islahudin, Solahudin, Hafizullah wa máa tí wọ́n dé bá ní wọ́n dáfà ṣàlàyé ọ̀rọ̀ lọ. Ibi tó gbóná ni mò ń kà lọ́wọ́ pé bẹ́ẹ̀ tó rú sí wọ́n tó gbóná. Mo fẹ́ kó jẹ́ bí tútù láti rí rú sí yí. Ọlọ́run bá tó mú yí yọrí bí èsì yí lárọ́ ẹ̀tí dìgbàwó, ẹ̀tí ọgbẹ̀rẹ̀. Tó mú yí yọrí ẹ̀ láyọ̀, ọlọ́run kó jẹ́ kó lálùbáríkà. Ká gba páálí, kò ní tó mà, àbí kó lálùbáríkà àwọn tó kó páálí lọ́wọ́ ń bẹ àfá abẹ́mù páálí tó kó jáde wá ìrísìírísìí páálí láàrin ní tí ọkùnrin jẹ́ níbi gírí ọkùnrin ní gíní ọkùnrin ní gíní àlùbáríkà lójú ọlọ́pọ̀pọ̀ àlùbáríkà tó pọ̀ sí yọ́n mẹ́tíkà yá máa rọ̀ ní wọ̀yá ákùrọ̀mọ̀ ìlúgbọ̀rọ̀ ní gbogbo àwọn àdọ́ta ní máa ní ọlọ́gbàdìmọ̀ àgbàríkà ẹlòmí ìtumọ̀ àgbàríkà lọ́dọ̀ ẹgbẹ́ oríṣẹ́ ìjọba kìí ṣe tí mò ń sọ ó yí ọlọ́run jẹ́ pè láti baríkà ọ̀nà láti baríkà bí wọ́n bá ní ó pọ̀ kọjá bẹ́ẹ̀ ọlọ́pùpá ní baríkà ní parí sí rẹ̀ lọ́wọ́ àwọn táwọn ní parí gọ́ ìwọ náà rẹ̀ ní olùkọ́ òlẹ́ni parí jẹ́ wọ́n lè mọ́ sí ilé ọlọ́wọ́ ní ìjẹ́kọ sí ìwé bàbá ti ẹ ló tẹ̀lé títí bàbá rẹ̀ oníṣòwò ní ẹjọ́ rìn kí ni bàbá ti fi ṣẹ́ lé ọlọ́pàá ní kan náà ni ọlọ́pàá bá lè bá rí gbà sí ìrọ́nà tí ká yọrọ̀ ọ̀rọ̀ ìgbógbà látà lóko tààjò mú oko kòkó tààtún oko náà ṣe àwa gbìn ọ̀pẹ àtúnṣe àgbìn àyó àwọn tàà bá ń bẹ̀ gbogbo ẹ̀ látúnṣe tó kó dá àtúnrà sí níjọ́ òun náà bàbá wa tààjò mú oko wọn fún wa sàtífíkẹ́tì rárá páálí kan náà nù ọlọ́pọ̀ bá ìbáríkà ní fún wa jọwọ́ mọ̀ sí dára ọ̀rọ̀ ilé àwọn kan pa owó bẹ̀ẹ́ iye mílíọ̀n báyìí ló pa lóko ọdún báyìí oko méje ló wà lọ́wọ́ òkò yé ń bọ́ ń tẹ́ náwó kò sáàlù báríkà ń bẹ̀rẹ̀ ayé kankan kọ́ ní ilé ọkà àṣírí ọlọ́pọ̀ bá lè báríkà sí fún wa ọmọ ìfẹ́ náà mọ́ dára rẹ̀ láàmú mọ́ lọ fi ra rẹ̀ lọ́kàn balẹ̀ ájùlùkílẹ̀ kàlánà fàríkọ́ ìní àhákùbìlì amúnì ẹ̀tọ́ mọ́lọ́ ọlọ́kan àtẹ́ tí ò mọ́lọ́ ọlọ́kan ta ló lẹ́tọ̀ tí báyà balẹ̀ ẹmọ́lọ́ ọlọ́kan rí lọ́wọ́kan rẹ balẹ̀ gbogbo tó rí oko àwọn nǹkan ní òjò òbìlà bàbá kan ní láti ó tó bẹ́ẹ̀ wọná ọlọ́run níjó wọná o torí náà lọ bẹ lọ́run máa kírun kírun bá bọ́ ọnú oko tó jìnà sí àbà kírun nínú oko yanáfílà nínú oko ṣàlùwàlá nínú oko ibi tó ti ń kírun tó ké bá jà ni yóò du àti ń gbọ́ bá jà tí kó máa gbọ́ ẹ̀sẹ̀ kan tí ó máa ṣe pàtàpàtà lẹ́yìn ẹ̀ máa wẹ́ ìyè wọ́n dáhùn sí pàtí àjẹ́ lọ torí ẹ̀ bá bẹ́ẹ̀ burú kékù ìdí òsì yóò kù síbẹ̀ ní àbúkò kí torí náà sáájú ń ké ojú ní oko kó kàdàdà àwọn bàbá wa ní àlọ́ kó ń jọ wọ́n kírùn ún oko ni tó wá sì di àlàmísì kí làbàbá ẹ̀ máa ṣe wọ́n wálé tí wọ́n bá délé kí wọ́n ṣe ní jímọ̀ wọ́n fi jímọ̀ wọ́n padà lóko àtijọ́ bí wọ́n ti lóko òkí jímọ̀ rí òkírun rí tó wá lóko rí ẹ̀ẹ́ kò yọ ayé dọ́là wọ́n padà dọ́là mú ọlọ́pọ̀ ṣàánú wa dáadáa ọlọ́pọ̀ jọba jẹ́ àdékún dáadáa tó jẹ́ lẹ́gbọ̀n wa àpọ̀ ọmọ àrìnà àpọ̀ àpọ̀ àìsíkẹta wà àrìnà ní báṣìlá báṣìlá wà rùdúkùnà ṣìnàbà yọ ọmọ ti kárí ọmọ ọmọbìnrin wà lákọọmọ mìkọrí gbogbo ìsáwí wà látọ̀dọ̀ ọlọ́ ètò bá mú bẹ́ẹ̀ ọlọ́mọdún wa ládáì èyí tí ó bá mú wá látọ̀dọ̀ ara wa àti ṣe ìbọ̀ ọlọ́pọ̀ ṣàkóríkí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 àti sọ́tù ìhìjìrì gbàtà àpá àṣẹ ẹ̀sẹ̀rẹ́mẹ́tì tó ka 50-50 àyà eh, eh, average ó jẹ́ bí 10 mìírì mílíbì 50 mìírì yẹ́ là ń gbà bẹ́ẹ̀ tí àsìkò ṣúgbì ní àwọn tàbí mọ́ ṣẹ̀díyẹ sàárì. So àwa náà ti gbá pé lórí ìbàní wá pé a ti kó pẹ́ ìta kó ìta sí ilé ìdìbò. Ṣùgbọ́n òun ṣàkàn, máa tọ̀rọ̀ lọ́pẹ́ láàrin ọjọ́ lọ́wọ́